akí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàrà sórí ìkànnì yorùbá space tv níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà kan ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà kọ̀ọ̀kan tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹnì tó ní bẹ́ẹ̀ yeah àdúpẹ́ f'Olúwa ọba àtọ́ ọpẹ́ yẹ àdúpẹ́ f'Olúwa Olúwa ọba àtọ́ ọpẹ́ yẹ tó kà wá kún ẹrú ẹ tó mọ̀nà kó má ṣì wá lọ́nà láéláé in fact ẹ rí i pé orin mo fi wọlé bó ti sí pé mi ò mórí kọ torí pé ọlọ́run sọ fún ànábì Muhammad ọlọ́run ní wàmọ́ alámúná oṣìírán wàmọ́ ya bàgé ilá dékiri wọ́lọ́kọ̀rọ̀ alìmọ̀bìn ọlọ́run ní mi ìfúnni ràn wọ́n ànábì ṣùgbọ́n kan tí mo fi ràn wọ́n ànábì òun náà ni pé kò ṣàlàyé ọ̀rọ̀ kọ̀rọ̀ yí àwọn èèyàn ó túmọ̀ sí pé tèmi náà ń bá ní òun orin ọlọ́run ò fúnni ràn mí àlàyé ọ̀rọ̀ alibayan analysis tó lọ́n fi ràn mí ṣùgbọ́n tí wọ́n ti kí n wọlé ni wípé <clears throat> mo rí àwọn fídíò kan tó ń lọ lẹ́nujọ́ mẹ́ta yìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde tó ń ṣe fídíò nípa freedom olóyè Sunday Adéyẹmọ Ìgbòho hmm. mo wá ní àwọn tó ń ṣe fídíò yẹn mo náwọn tó ń ṣe fídíò mo wá wò pé ah ẹgbẹ́ ọlọ́run tóbi lẹ́dà ọlọ́run tóbi lẹ́dà in fact ẹ jẹ́ ká dúró ti ọlọ́run ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nípa wípé kò sẹ́ni tó lè yanjú gbogbo ìṣòro ẹ̀dá àfọlọ́run n fẹ́ kí ọ̀rọ̀ yẹn máa wá fi bí ẹni fẹ́ máa gbomi jẹ́ lára mi lójú mi ni wípé mo rántí ìgbà náà ọjọ́ tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ ṣe bí ẹni bẹ̀rẹ̀ ní two or three years ago tí à ń sọ nígbà náà wípé gbogbo ẹni tó bá da ojú ìjà kọ ìjọba kò lè survive kò lè succeed tí a bá gbàgbé mo sọ̀rọ̀ kan gbà yẹn mo ní jí mẹ́ta G capital letter G mẹ́ta ló ń pàṣẹ gbogbo ayé mo ní G alákọ̀ọ́kọ́ òun ni God ọlọ́run ọba ló já sí pé innama amruhu isa arada shay'an an yakula lahu kun fayakun gbogbo ntọ́lọ́run bá ti gbà lérò báyìí ó máa wá sí ìmúṣẹ ni mo ní G ẹlẹ́ẹ̀kejì òun ni government ìjọba náà ń pè ní amúnimóògùn gbogbo àsìkò tí mò ń sọ̀rọ̀ ìtẹ́ bá rántí kò tí ì sí nǹkan kan tó ṣẹlẹ̀ sórí Sunday Adéyẹmọ Ìgbòho kò sí nǹkan tó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ òṣèlú ò ti ṣẹlẹ̀ ńgbà yẹn gẹ́gẹ́ bí ìyá àti akọ síra wa ńgbà yẹn ni mo fi gba olóyè Sunday Ìgbòho lámọ̀ràn wípé ohun tíjọba bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè stop ìjọba gbogbo àsìkò náà olóyè Sunday Ìgbòho tí mọ ohun tó wà níwájú tọ́lọ́hún fẹ́ ṣe ṣùgbọ́n olóyè Sunday Ìgbòho sì ń sọ̀rọ̀ bí ká sọ pé ìjọba ò ní nǹkan kan tó lè ṣẹlẹ̀ ńgbà náà ìgbà tíjọba fi rẹ ẹ̀wọ̀n olóyè Sunday Igboho làwọn ẹ̀ṣẹ́ wa mọ̀ pé lóòótọ́ ni wípé ìjọba náà ń pè ní amúnimóògùn ẹlẹ́ẹ̀kẹta jí tó ń pàṣẹ ayé òun náà ni gun ṣètìlí gun bó ṣe rí kó má kéré jù báyìí lọ afa tó ń bá yọ sí ẹgbẹ̀rún èèyàn tó bá ní gbogbo yín ilẹ̀ oníkálukú máa lọlẹ̀ ni torí pé òun náà ń pè ní èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ òun náà ń pè ìbọn. Hmm ìbọn tẹ rí yẹn wọn náà pè ní èpè òyìnbó wọn máa jà lóòjọ́ ohun tí wọn ò ní pé kíyàn pa ọ̀fọ̀ kó tó ṣiṣẹ́ kọlọmáì kí wọn nàjú ìbọn ọlọmáì kan yìnbọn fún ẹ ọlọmáì kan yìnbọn fèmí náà sódà kí wàá ní mo fẹ́ lò ní àwọn ọ̀rọ̀ yẹn ni wípé gbogbo ń tá sọ yẹn padà wá wá sí ìmúṣẹ n tó wá ń pa mí tó fẹ́ máa ṣe bí ẹni máa pa mí lẹ́kún mo wá ráwọn fídíò táwọn èèyàn wá ń ṣe president tinubu ẹ release sunday igboho president tinubu ẹ fún sunday igboho ní freedom president tinubu ẹ sunday igboho wálé wàláì túmọ̀ bíi láì làzí láì láì láwà bíyàn bá jẹ orí àwọn bíyàn bá jẹ orí àwọn àánú olóyè sunday igboho á ṣe yàn wàláì àánú olóyè sunday igboho á ṣe yàn torí pé ìbànújẹ́ ni fún ẹni tó ti ga ẹni tí ó ti ń pàṣẹ kó wá padà wá di ẹni tó wá tọ́lọ́n wá rẹ̀ nílẹ̀ tó wá padà wá di ẹni tó wá ń pàṣẹ lórí ah ìnáwó adalbala olùmọ̀bìn ọlọ́run kó má ṣàlàyé là wá ń bẹ̀ ṣùgbọ́n kíní kan ni mo kàn fẹ́ kó yí àwọn èèyàn ni wípé èmi náà mo fi mo fail fún olóyè Sunday Adéyẹmọ gbò because ẹ̀jẹ̀ ló hàn lára gbogbo wa àánú olóyè Sunday gbogbo ń ṣe èmi náà torí pé ah, mo ń wò pé bákan náà láti jọ bẹ̀rẹ̀ èṣù ló dé tó gbà ní wa kọjá èṣù ló dé kò dẹ̀ sí èṣù tó dé tó gbà ní wa kọjá kó kọjá Saheed Shittu òun ló kọjá láàrin wa tó fi di wípé ajá tó ti ń rí ni tó ń jùrù tó wá rí ni tó wá ń gbó ṣùgbọ́n bókun yẹn ṣe tó bókun yẹn ṣe le tó mo bára mi dúpẹ́ pé Ọlọ́run kógun yẹn gbé mi lọ tó bá ń pè pé ọkùnrin mẹ́ta lèèyàn wàláì mo mọ̀ pé ọkùnrin mẹ́ta ni mo wà ọkùnrin làdá ẹni tó mú dání gan ọkùnrin ni ṣùgbọ́n ọlọ́run ti bá wa ṣe a ti jagun àdẹ̀ ti mólú bó ti yẹ pé oyè tó ọlọ́run ní kí n jẹ lọ́ba ń tokò náà nìyẹn oyè tí yàmi náà jẹ́ jẹ́ tó fi kú náà ni pé jagun mólú àdínì gbogbo olú ọba ń tokò ni mo jẹ so dàtọ́ ọlọ́run ti bá wa ṣe a ti jagun a ti mólú pátá hmm, wa lójú ogun àdúgbò ẹ̀dọ̀ ọlọ́run pé gbogbo ogun yẹn náà ṣe le tó. Mm, election ò wáyé ọ̀ní gbé fún Tinubu eh, Hausa máa pa Tinubu kíní kan máa ṣẹlẹ̀ ọ̀yàn ọ̀ní ṣe swearing gbogbo ẹ̀ náà ó padà já sọpẹ́ from A to Z ọlọ́run ò tiẹ̀ wá síbi kankan dán wa wò ọlọ́run ò tiẹ̀ síbi kankan dán wa wò láì dáa kí ní dúpẹ́ lọ́dọ̀ fún kódà mo padà rí inú àwọn tó ń bẹ̀bẹ̀ tó ń bẹ aṣíwájú eh, bọ́dà mi kan ní Amẹ́ríkà ń bí báyìí hmm, tó yá sí pé mo rí wọn táwọn náà ń bẹ aṣíwájú tó ń fi àwọn lọ́ba lọ́ba àwọn kìnìún kan tó fi ń bi aṣíwájú àwọn ah, àpò ìwọ lọ́hùn kí là ní dúpẹ́ fún ṣebí bọ́dà yìí náà ló sọ́ngbà kan pé olóyè Sunday Igboho ojú gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ ṣùgbọ́n mo rí pé ọ̀rọ̀ náà gbà náà mm, kọ́lọ́ ṣàánú wa ṣùgbọ́n mo padà dé bọ́dà mi yẹn nínú àwọn tí mo padà rí wípé ó ní àròjinlẹ̀ torígbà tí wọ́n ń pariwo kò ní sí election nígbà tá a dẹ̀dẹ̀ padà ṣe election bọ́dà mi yẹn ó yà dákẹ́ kó yà sọ nǹkan kan mm, gbogbo ẹ̀ náà àfi dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ bó pé ìyàwó wọn ń pòwe ìyàwó máa ń pa òwe máa ń sọ fún àwọn èèyàn pé ẹ fi ìyàwó bọ̀dá mi lẹ̀ ẹ jẹ́ kó dárúkọ mi ìbájọ́ wa nù ọ̀hún àgbà yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ lọ àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a ti jagun a ti mólú hmm. bó ṣe le tó láti for the past three four years ago Ọlọ́run ò fi gbogbo wàhálà yẹn apariwo parọ́mọ́ ni ṣùgbọ́n Ọlọ́run ò fi tú irun kan lára mi bẹ́ẹ̀ pé Ọlọ́run bá fi ń ṣọ́ mi lọ ó fi ń ṣọ́ mi bọ̀ ó ń fi ṣọ́ rẹ̀ ṣọ́ mi gbogbo ìgbà mo wá Ọlọ́run so that tí bá wà wo ohun tó ń ṣẹlẹ̀ yìí ń sìn pé ọ̀kan lọ́mọ ibi tọ́rọ̀ yìí dé dúró tí wọ́gán ò bá tí ò bá fi ìjọmọ ènìyàn wọn ayé ò ní mọ̀ wípé à ń ṣe à ń ṣọ̀dájú ọ̀rọ̀ ló ń bí mo kú mo rọ̀ wá tó dẹ̀ tí mo dẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kò ní se ṣe pẹ̀lú pé bóyá nǹkan kan ẹ̀rù kankan wà lẹ́mìí mi tó ń bà mí tọ́lọ́run bá gbàdúrà wa lórí olóyè Sunday Igboho tó bá padà sí gbòòrò tó bá padà sí gbòòrò gbogbo ẹni mo fi sọ tó lè Sunday Igboho tó bá padà sí gbòòrò kò sí nǹkan kan kò sí nǹkan kan tó lè Sunday Igboho lè ṣe fún mi wàláì kò sí nǹkan kan ṣùgbọ́n kí ni kan mo fẹ́ ká lọ mọ̀ ní wípé gbogbo ohun tí a bá fẹ́ ṣe gbogbo ohun tí a bá fẹ́ ṣe ẹja máa rántí wípé ìjọba ìjọba amúnimóògùn ni ṣẹlẹ̀ rí mo dẹ̀ rántí àsìkò tí election bọ̀ tí gbogbo kíní yẹn ń gbóná tí àwa náà ń pariwo pé ẹ̀yin Yorùbá nation yìí ẹ dákun ẹ jẹ́ ká support Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ support a mọ̀ pé ńgbà náà gbogbo yín lẹ̀ ń bú wa lẹ̀ ń ṣépè fún wa lẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ ẹ wá wò léni ṣé mọ̀ pé Ọlọ́run fún ara ẹ̀ ló gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dépò yẹn ìmọ̀ràn ọ̀tá ò dá lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ihun tí Yorùbá nation dẹ̀ ṣe lákòbá fún wa lórí ìdìbò yẹn fún ara Ọlọ́run ló bá wa di torí pé ariwo tí Yorùbá nation pa ń gbà yẹn lórí pé káwọn èèyàn má gba voters card ó affect wa a little bit lẹ́kọ̀ọ́ ó affect wa díẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n lọ́hun tó ti ní pé aṣíwájú máa débẹ̀ ló padà lu àwọn Haúsá láti gbé débẹ̀ now gbogbo wa jáde à ń bẹ̀bẹ̀ gbogbo yín tẹ́tí bú wa tẹ́tí bú aṣíwájú tẹ́tí sọ̀rọ̀ òdì sí aṣíwájú ẹnu tí gbìyìn tó fi bú òòṣà padà wá fi ń gbolẹ̀ ìyẹn náà ti tó fún wa wàláì tàlá ìyẹn náà ti tó ẹ dákun tíyàn kan bá tún lóhun ti fẹ́ máa wá bínú ń sìn lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ajá sí pé kò mọ iye oore tọ́lọ́hún ṣe fún wa nìyẹn ọlọ́hun ti ṣe oore fún wa gbogbo èébú tí wọ́n bú wa gbogbo èébú yẹn ò hàn wa gbogbo èpè tí wọ́n ṣẹ́ fún wa kò lápá lára wa kàkà bẹ́ẹ̀ ọlọ́run fi gbé wa ga ni tábà náà ti fẹ́ máa wá bínú sí i á jẹ́ pé àmórí ọlọ́run nìyẹn ló já sí pé látẹ̀mí at Sunday Adéyẹmọ mò ń bá bí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run kí wọ́n foríjì kí wọ́n yá àfi ẹ̀ kí wọ́n jẹ́ kí olóyè Sunday Igboho náà padà sínú ìlú torí pípadà sínú ìlú olóyè Sunday Igboho kò ní aburú tó fẹ́ ṣe fún mi kò dẹ̀ ní oore kan tó fẹ́ ṣe fún mi wọ́n jẹ́ kó padà sínú ìlú ṣòye torí pé olóyè Sunday Igboho náà ti wọ́n ti kẹ́kọ̀ọ́ wọ́n ti mọ̀ tuntun wọ́n ti mọ̀ òsì tó sì wọ́n ti mọ̀ pé ìjọba ò ṣe é bájà wọ́n ti mọ̀ ọ̀tún wọ́n ti mọ̀ gbogbo nǹkan ẹ̀rí pé gbà náà Alhaji wa K1 Ultimate ẹ̀rí pé orin tí wọ́n kọ ní gbogbo ayé ń gbé kiri lọ́wọ́lọ́wọ́ báyìí. àtọ́bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín Sunday Igboho ajíwá àṣìn ẹ̀jẹ̀ kó darí wálé àwọn ọmọ Yorùbá wa ni wọ́n bẹ̀rẹ̀ yóò ṣe ní bẹ̀rẹ̀ káàbí kẹ̀kẹ́ sí ìjọba ẹ̀ lónìí ẹ̀mí ń dání àkọ́bí aṣíwájú ẹ̀kọ́ wọ́n wọlé kẹ́ ẹ̀ bá wọn wí bẹ́ẹ̀ bá ti sátìsọ yìí ọ́fíìsì àgbà gbin sọ́tẹ̀ èkó ẹ jẹ́ kó padà sí nàìjíríà ẹ jẹ́ kó darí wálé. àwọn òde ṣetán láti attack irun tí àwọn Wasiu Ayinde bá sọ torí pé a mọ ibi tí ọlọ́run ti ní ká jẹ pàdé ọlọ́run dẹ̀ ṣe Wasiu Ayinde náà wọ́n wà lára àwọn tí wọ́n recognize tí wọ́n kí wa kú iṣẹ́ lórí aṣíwájú. aṣíwájú wọ́n Wasiu Ayinde kan nìkan gbà yẹn pé gbogbo àti wàhálà yẹn ń gbóná tí àwọn náà táwa náà ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ gbogbo ohun tó jẹ́ ọmọ Yorùbá ọkọ ni pé ewé orí ìjì lájá ewé orí ìjì lájá o ẹni àbáṣẹ ẹni àbáṣẹ kò forí jì wá ewé orí ìjì lájá. ewé orí ìjì lájá ewé orí ìjì lájá o wọ́n gbọ́dọ̀ ẹyọ àpátápátá ẹ̀kọ́ ogun ondo èkìtì ọ̀yọ́ ọ̀ṣun kò léwé orí ìjìnàjà èwé orí ìjìnàjà o ẹni àbáṣẹ ẹni àbáṣẹ tó mọ orí ìwà èwé túmọ̀ sí wípé Wàsíù Àyìndé náà mọ̀ wípé kò sí bí yàn ṣe máa rìn torí òní mi ẹni tá aṣíwájú bá ṣẹ̀ kó foríjì aṣíwájú ńgbà náà àdẹ̀dùkọ́ lọ́dọ̀ àwọn tó ń foríjì wá àdẹ̀tún kí àwọn tí wọ́n foríjì wá tó dúró lórí pé nǹkan àwọn fẹ́ ṣe nìyẹn ṣùgbọ́n kọ́ ló ń padà wá ṣe ohun tó fẹ́ àmọ́ tí mi wá fẹ́ gbọ́ lórí Sunday Igboho ni wípé olóyè Sunday Igboho mọ̀ kò sí fídíò mi kan tí máa ṣe tẹ́ẹ̀nì rí ṣé àmọ́ tí mo fẹ́ gbọ́ lórí Sunday Igboho ibi tọ́rọ̀ ìwà dé dúró ẹ voice message ẹ voice note jáde kó má ju ìṣẹ́jú mẹ́ta tẹ máa ń ṣe yẹn náà lọ ẹ fi bẹ aṣíwájú ẹ fi bẹ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ fi bẹ gbogbo àwọn leaders tó yẹ yín kẹ fi bẹ wọn kọlọ́n dẹ̀ ṣàforíjì fún gbogbo wa èmi ti sọ pé jọkanjọ kan tó bá wọn Ọlọ́run ó sì lè padà dá wa padà sí bá a ṣe wà tẹ́lẹ̀ tó bá dẹ̀ wọn Ọlọ́run pé ká máa wọra wa lókèrè ní ká burúkú ṣàdúmá nìkan kan nídìí eléyìí èmi Alimi Adio kò wé èmi náà ń fàsìkò yìí sọ pé gbogbo ohun tí olóyè Sunday Igboho ṣe fún èmi náà torí pé ọ̀rọ̀ láàrin ìmàdí Sunday Igboho kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń àtàkì mi yàtọ̀ sí ọ̀rọ̀ ìjọba kó tó di pé ọ̀rọ̀ ìjọba ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ láàrin mi àti olóyè Sunday Igboho tẹ́ pé tí Saheed dá wàhálà alẹ́ láàrin wa torí Sunday Igboho dẹ̀ ṣe àwọn kankan fún mi tó dùn mí tó dùn mí tó dẹ̀ ó dùn ẹlẹ́dàá mi ọ̀rọ̀ yẹn ló bí gbogbo ohun tèmi náà ń ṣe tó wípé àpàdé lórí pé yorùbá nation yorùbá ló kàn ọ̀rọ̀ ti wà ńlẹ̀ síwájú gbogbo yẹn ṣùgbọ́n látọ̀dọ̀ tèmi náà mo ń sọ lè níyì pé gbogbo tó lóye Sunday Igboho ṣe fún mi mo yáfẹ́ fọlọ́run mo yáfẹ́ fọlọ́run ṣèwádìí tí mo wá sọ yìí o mo mọ̀ pé àwọn wèrè kan wà tó ń folóye Sunday Igboho tajà tó já sí wípé wọ́n lè fẹ́ rí ohun tí mo sọ yìí pé wọ́n fẹ́ fi tú ìṣẹ̀sìn kan mi láti pé wọ́n fẹ́ fi àtáàkì mi tẹmọ kí mi kì í dá yín lóhùn mi ní dá yín lóhùn ṣùgbọ́n kí ní kan fẹ́ kẹlẹ́ mọ̀ ni pé n tí mo sọ yìí tó bá ti tẹ́nìkan bá tún wíwì kú wì tí ń dẹ̀rí pé ìwọ tó wíwì kú wì yẹn ẹ̀tọ́ ni kí n fún ẹ lésì tí n bá wá fún ẹ lésì mo tún lè yí ìpinnu mi padà orí Sunday Igboho bọ́lọ́n bá gbàdúrà wà lórí ẹ̀ tó bá wá sí gbòòrò kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi bọ́lọ́n bá ní pé kó máa gbẹ̀yìn odi kò sáǹfààní tó ń ṣe fún mi ṣùgbọ́n tó bú wa lánàá tó bú aṣíwájú lánàá tó bú MC Olúọmọ náà tó ti padà wá ń bẹ aṣíwájú lénìí tó tún wá ń kí Wasiu Ayinde kú iṣẹ́ kí ló dáwà náà ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí ló dáwà náà ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n mò ń fi eléyìí sọ fún gbogbo ẹ̀yin tọ́rọ̀ mi ò yé tẹ́lẹ̀ pé ẹni tó bá náà fẹ́ dá sọ̀rọ̀ èmi àti lóye Sunday Igboho ó máa jẹ̀bi ó máa jẹ̀bi ń di eléyìí bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dákun gẹ́gẹ́ báwọn ẹ̀ṣin sọ ẹ bá wa yááfi gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ ẹ bá wa yááfi bó tẹ̀ já sí pé gbogbo tíjọba sọ pé wọ́n ṣe nígbà náà a mọ̀ pé lóòótọ́ bí àjọ àdìsọ́pẹ̀jọba ń parọ́ ṣùgbọ́n ẹ bá wa foríjì wọn gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ kan tí mo gbọ́ lẹ́nu kan nínú àwọn àfáà yẹn pé nínú àwọn ah, Yorùbá nìṣẹ́ pé ah, aṣíwájú náà ti kúrò nínú ìlú rí látara pé ìjọba ń dà láàmú ọlọ́run dẹ̀ padà dàpadà sínú ìlú nídìí eléyìí èmi náà fásitì yìí mo fi bẹ̀ ìjọba lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó wa dáríjì kó yẹ kó padà sínú ìlú èmi náà dẹ̀ sọ láti inú mi pé mo dáríjì olóyè Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ohun tó ń dùn mí lẹ́mìí tẹ́lẹ̀ dáríjì olóyè Sunday Igboho àmọ́ gbogbo ẹni tí ọ̀rọ̀ mi ò bá yé mo tuntun sọ lẹ́ẹ̀kan sí tó bá wíwì kú yìí ìwọ gangan lọ̀tá Sunday Igboho torí pé àwọn èèyàn ń pè mí àwọn èèyàn ń bẹ̀ mí pé kájẹ́ kí peace reign kájẹ́ kí peace reign now àti wá ṣòṣèlú tán ọlọ́run ti jáwé ọlọ́run ti ní ká jáwé ló mo dẹ̀ ló pé lásìkò yìí ń sìn tó ni pé kí a jẹ́ kí peace reign so that àwa ti wá rí i pé nísìn ti wá rí i sìn a fẹ́ kí peace reign tó dàtẹ́ bá wá ríyàn kan tó bá ní kò fẹ́ àtáàkì mi lórí fídíò yìí kẹmọ kó gangan lọ́ta Sunday Igboho so that ọlọ́run ti ní kí gbogbo ẹ̀ ó já sọpẹ́ gẹ́gẹ́ bí àṣà mi gbogbo pé ó já sọpẹ́ time to time ọ̀rọ̀ wa ti já sọpẹ́ ibi tí a fẹ́ kí ọlọ́run bá gbé nǹkan sí ibẹ̀ ló gbé sí ọlọ́run tó wá ṣeun ọlọ́run tó wá fi aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọlọ́run tó fi dójú tì wá pé ah, gbogbo àwọn táwọn pariwo fún aṣíwájú ṣe pé ó ti gbogbo nǹkan ò dá mọ́ láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta táṣíwájú gbàjọba ẹ wo changes tó ti ń wáyé ẹ wá wò kó tó wá rí pé lo oṣù méjì oṣù mẹ́ta ọdún kan ẹ wo changes àti máa rí nàìjíríà ó túmọ̀ sí pé ọ̀rọ̀ wa ti tọ́pẹ́ kódà olórin kan ló máa ń kọrin ó sọ pé káṣà máa dúpẹ́ lóòótọ́ o káṣà máa dúpẹ́ lóòótọ́ ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́ káṣà máa dúpẹ́ gbogbo àwa fámìlì yorùbá ló kàn gbogbo àwa tá a ṣiṣẹ́ fún yorùbá ló gbogbo aṣíwájú new Nigerian bloggers gbogbo àwọn aṣíwájú new Nigerian bloggers káṣà máa dúpẹ́ lótọ́ o káṣà máa dúpẹ́ lótọ́ ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́ káṣà máa dúpẹ́ lótọ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrà sán àrà sán atẹ́gùn fẹ́. ìjìjà kò gbé wa lọ ó ká dúpẹ́ gbogbo àwa Yorùbá ló kàn gbogbo àwa aṣíwájú new Nigerian bloggers ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ara sán hmm. atẹ́gùn kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ wàláì ọ̀rọ̀ wa tọpẹ́ alihamudulilayi. الحمد لله الحمد لله رب العالمين مع السلام والى اللقاء gbogbo iyì tolúwa ni. alẹ́ ìṣètò lílà ìjẹmíà. ọ̀pọ̀lọmọ alẹ́ ìṣà àtúntì dé ọ̀pọ̀lọmọ amútọ̀ àtúntì dé real estate agency là ń pè yín fún ilé gbígbé mọ́tò rírà tó jẹ́ gbàlódé. mo fẹ́ ra dẹ̀ ẹ̀rù ń bà mí kí n má kó sọ́wọ́ mo mà fẹ́ ra dé ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà mo ní láyọ̀ fún ẹ pé oríire. pé kí n tọ́ka bẹ́ẹ̀ sí i iléeṣẹ́ kan gbòógì. ìfọ̀kànbalẹ̀ ń bẹ lórí ilẹ̀ tí wọ́n bá tà fún ọ. tí kò sí ìjà ọmọ onílẹ̀. ilẹ̀ tó o bá ti rà. tí wọ́n bá ti fún ẹ ní àwọn ìwé rẹ̀. ìwọ mà ló ní. lélẹ̀ yìí fẹ́ rà. tó o bá ti sanwó rẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti di tiẹ̀ nìyẹn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìwé àṣẹ. tí yóò fi ẹ́ lọ́kàn balẹ̀. iléeṣẹ́ real estate agency. òun náà ni kó o mọ̀ bọ̀ is reliable and highly recommended estate agency that control manages buys and sells estate and physical properties at affordable prices coupled with the need legal documents. Our names to protect easy importance is our concern. Àníṣe máa bọ̀ ní ilé-iṣẹ́ ọ̀kọ́lọ́mọ àlè Israeli Estate Agency. Kó o tètè wá bá wa dòwòpọ̀ láti ra ilé láti ra estate tàbí láti ra ilẹ̀ ẹ̀hẹ́ o tún gbóhùn mọ́tò. onírànà tún ni eléyìí jẹ́ ní iléeṣẹ́ ọ̀kọ́lọ́mọ Alẹ́rísà mọ́tò. èyíkéyìí tó bá fẹ́ rà nínú mọ́tò ìgbàlódé pẹ̀lú ìwé custom tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ ọ̀kọ́lọ́mọ Alẹ́rísà mọ́tò ló lè bá ẹ gbé e jáde pẹ̀lú owó tí kò gani lára jò ní. àwọn bíi ọkọ̀ Mercedes Benz Mazda Fenza Forerunner Prado Land Cruiser Fortuner Toyota Camry twenty twenty twenty twenty one twenty twenty two yálà ìlọ̀n tó kú bọ̀ ó yàwọ̀ náà dìde lẹ́kọ̀ọ́ wá bá wa yìí òun náà ni kó o máa gbèrò dé iléeṣẹ́ ọpọlọ máa ní. Motor òun náà ní kẹ́bìrì fún. Try to get strong, durable, factory fitted and affordable automotives without much strength, Contact us today at Okolomo and Isas Motor. Satisfying your wants is our responsibility. No excuses. Kò sáré òye kò sáwìí jàre mọ́ máa bọ̀ ní iléeṣẹ́ aláṣẹ àtolùdásílẹ̀. Alhaji Shakirula Adébárí Okolomo Malimi. The Emir of Washington DC. Tàbí kò pè wọ́n sórí plus one three four seven four six five six five zero nine. Gbogbo wa láwùralẹ̀ gbogbo wa aláwọ̀ kọ́lé gbogbo aláwọ̀ estate gbogbo aláwọ̀ fọkọ̀ bọ̀gìnì ṣẹ̀ṣẹ̀ rìn ló mọ àlè Islas Motors. real estate agency là ń pè yín fún ilé gbígbé mọ́tò rírà tó jẹ́ gbàlódé. Wow bá a ti rìn láàkó nìyí kaṣọ ṣe rẹ́gí kó bóde mu i mean beautiful and high quality modest wears for all locations. stop playing dean fashion uk is the best choice juba, scarves, jalabia, hijab, dresses, abaya, unisex, bespoke, formal and casual wears. Wọ́n máa bèrè ibi tẹ̀tì aṣọ ìdánwò yín ní sẹ́ẹ̀. Dean Fashion UK tókè tilẹ̀ aṣọ tó gbámúṣé tọmọdé tàgbà aṣọ tó bá ìgbà mu rẹ́gí ṣe fọkùnrin àtobìnrin. Dean Fashion UK shop nineteen and twenty Abibatu Mogaji Model Market Cairo Market Oshodi Lagos àti ten A Resettlement Market Oshodi Lagos Nigeria. For Nigerian orders and delivery as well as pickup call us on plus two three four nine zero four seven zero one seven three six zero if you are in UK Europe, and America. For your order, call plus 56309. Assorted designs, top quality clothes. Dean Fashion UK is the choice. Dean Fashion UK, regulation.